الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من الشيطان الرجيم من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يديه الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله lẹ́yìn bàtà dọ́pẹ́ fọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ọba tí ò lórogún tí ò lẹ́gbẹ̀rá àṣàṣàlátù fún ànábì wa muhammadu kí àṣẹkùbọ àṣàlátù náà kó máa bẹ fún àwọn aráalé muhammadu àwọn sàábì àti gbogbo àwọn tán kọ́sí wọn tí ó fi dàrí kìyàmà títẹ̀síwájú lórí tafsiru al wa aya ẹlẹ́ẹ̀kẹtàlá. ẹlẹ́ẹ̀kẹta lé ní ọgọ́rin ó ní a máa bẹ̀rẹ̀ láti bẹ̀ níbi wa tọ́kì ẹlẹ́ẹ̀kejì lélọ́gọ́rin ninety two níbi tólúwa wá ti ní wa àti Allaha wa àti Rasul wa àti wa àti فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين وليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا wallahu yuhibbul muhsinin olùwàwá ni wá pé ọlọ́ọ̀hà lẹ́yìn ìgbà tó ti wá àwa mùsùlùmí ní sọ́ra níbi ọtí àti kúrò níbi tẹ́tẹ́ títa àti ìmọ̀ ta òòsà ima ra àti fi ifa ọfa fi tó sọ fún wa pé gbogbo ẹ̀ min amali shaitan pèsè shaitanu ní fajitanibuhu pé kẹ́yìn mùsùlùmí kẹ́ yàgò fún la'allakum tuflihun kẹ́ bá lè jẹ́ ẹni tí ó ṣoríire lẹ́yìn gbogbo ìgbà náà tó tún sọ fún wa wípé innama yuridu shaitanu an yuqi'a bainakum al-adawata wal-baghdha'a fil khamri wal-maisir ìpè tó wu ṣèitán ó ní kó dá ìmúni ìmúra ẹni lọ́tà àti ìbínú ẹni ìmọ̀bínú ara ẹni tó wù ú nìyẹn kó mọ́ dálẹ̀ láàrin ara yín fílẹ̀ kọ́mùrì látara ọtí mímu wàlímẹ́sẹ̀ àti tẹ́tẹ́ títa oníwàyà sódà kùmà zikiri láàyè wà sọ́lá kó sì lè máa kọ́ ìrójú bá yín kó níbi ìrántí ọlọ́run àti kó níbi ìrun kíké. ìfàhálẹ̀ à ń tó mú ta hó ọlọ́wọ́ ní sẹ́yìn mùsùlùmí tẹ ṣetán tẹ máa jáwọ́ níbi ọtí mímu àti tẹ́tẹ́ títa gbé lẹ́yìn eléyìí wọ́n ní wàá tí ọlọ́ọ̀hà ẹ̀yin mùsùlùmí ẹ̀ máa tẹ̀lé ọlọ́run àti ọlọ́ọ̀hà ẹ máa gbọ́rọ̀ lẹ́nu tọ́lọ́bá ni ẹ máa ṣe tó bá ẹ máa ṣe yàgò fún àti ọlọ́ọ̀hà ẹ tẹ̀lé àwọn òfin ọlọ́run ọba tó ń bẹ nínú alukur'ani wà àti ọ̀rọ̀sọ́ọ́ ẹ sì máa tẹ̀lé òjíṣẹ́ ẹ máa tẹ̀lé súnà rẹ̀ ẹ wá sọ́ra kó níbi kẹ́ onífà ìtàwà láyé tó ń fàlàmù ànàmá alárọ̀sọ lìnà níbàlá gúnmọ́bí ṣùgbọ́n tó máa sọ fún ìgbà ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ẹ̀tẹ̀ lánàbì tó máa ní ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lánàbì pé ìyàgò fẹ́ṣẹ̀ fa ìtàwà láyé tó tẹ́bá ní ẹ̀fí wálé jàyẹ́mọ́dá aláàmọ̀ ẹ̀wò ó yẹ kí n onífààlà mú ẹlọ́mà gbogbo yín anamá àlárọ́sù dìnnà nìbàlá gbónímọ́bí ètò kan òjíṣẹ́ wa ni kó ṣàlàyé òjíṣẹ́ wa ti ṣàlàyé ẹni tó bá wù kó tẹ̀lé ẹni tó bá sì wù kó kọ̀ tí ikún àkólélẹ̀ hákùnmí rọ́bík láàyè mi olúwa wa sọ pé sọ fún wọn pé ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ lòdodo ti ń wá fàmọ́ṣá àfàrí yóò mìíràn ẹni tó bá wù kó tẹ̀ lódodo yẹn wà máa ń ṣá àfàríyà fún ẹni tó bá sì wù kó kọ tí kún sódodo yẹn ẹni wà máa ká nàrọ̀ bu kábíbọ́lá ní ìlàbí olúwa rẹ kò fìgbà kankan jẹ́ alábùsì sáwọn ẹrú tó a fi ń lọ ọ̀hà ẹ̀tẹ̀lọ́lọ́run a fi ń rọ̀ só ẹ̀tẹ̀lójúṣẹ́ wàá rọrú ẹ̀yàgò fẹ́ṣẹ̀ onífà ìtàwà láìtò tẹbáyẹ̀yìn padà tẹ́lẹ̀ẹ̀tẹ̀ lọ́lọ́run tẹ́ẹ̀tẹ̀ lánàbì fàálàmù ànàmà àlàrọ̀sù nínú balágùn ní mo bí ẹlọ́mà pé iṣẹ́ ta àrùn òjíṣẹ́ wa ni kó jíṣẹ́ pé gbogbo tó wá ti gba iṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba káwọn náà jíṣẹ́ pé tó bá jẹ́ olùpèpè sójú ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀yẹn máa jíṣẹ́ ń tiyín páwọn yẹn ọwọ́ ọlọ́run ọba ló wà kò sí lọ́wọ́ yín ó ní innaka la tahdi man ahbabta ó lọ́wọ́ sọ fún anábì Muhammad pé láíláí wa Muhammad o le fi ẹni tó bá wù o le fi mana láíláí walakinna Allaha yahdi man yasha olúwa ló máa fi ẹni tó bá wù tó fi máa ń sọ wípé alìhìdáyàtù tá ń kọ́ sìmù ilá kìsùn méjì ní ìdáyà ìmọ̀nà méjì ní ìdáyà guidance méjì ló pín sí a máa ń pè kan ní alìhìdáyàtù dàlálà alìhìdáyàtù dàlálà ìdáyà guidance pé ah ibẹ̀ yẹn o kò tó wà mí ẹ kọjá o ìdáyà náà ni àlùwọ́yé tàbí ká ṣe wáàsí fún yàn pé ẹ má mutí o ẹ má jalè o ẹ má ṣe zina ìdáyà náà ni àwa ní ìdáyà tó taofik ìdáyà tó taofik yẹn ọwọ́ ọlọ́run ọba ló wà ọlọ́run ló máa ń sìpáyà ló máa ń sì sípáyà fọ́kìyàn pé nǹkan sọ fún ẹ wáàsí tó sọ fún ẹ yá gbà á máa tẹ̀lé ọwọ́ ọlọ́run nìyẹn wà abilúwa wa gbogbo gbàtà wá ti ń gbọ́ wáàsí abẹ́ ọlọ́run kó máa lo wáàsí náà láti máa ṣe ìsípayà fọ́kàn wa kó má ṣe wáyé lẹ́yìn tí ó máa gbọ́ wá sí tó bá sì gbọ́ tán yóò gbàjú nù gúdúgúdú ó ti tán náà nìyẹn kọ́ lọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀. wọ́n ní wàá ti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ sóòlà wà wà ìyìn tàwa láì tún fàlàmù ànàmá àlàrọ̀ sóòrì náà ní فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ara díẹ̀ nìyẹn tẹnìkan ò gbọ́dọ̀ máa fi wọn kóńkó mẹ́nìkan tó gbọ́dọ̀ fagbà ní òṣèlú ẹ̀wọ̀n hmm, ẹ kà gbìyànjú tiyín ni ẹ sapá ẹ bá sọ̀rọ̀ lọ́nà tó dáa fún ká máa dọdẹ àwọn èèyàn káàkiri yàrá ah, mo ti rí ọ ẹhẹ mo lè sọ fọ lánàá pé ògbọ́dọ̀ gbàgbẹ ẹkọ yá má mo sọ fọ pé ògbọ́dọ̀ ọtí má ẹ má sọ àwọn èèyàn káàkiri lọ sọ fún anábìrẹ Muhammad sallallahu alayhi wa sallam lásìtà àléhìn bí musa ìtìrí tó wà nábì èyí sẹni tí yóò máa sọ di àwọn kèfèrí káàkiri pé mo rí yín o mo rí yín o Jonathan kódà a ṣe wá àṣẹ fáwọn èèyàn míì á wà rí wọn níbi ìwà àbàjẹ́ mi yóò gbójú yóò sì bẹ́ẹ̀ kó rí wọn ẹ wà fi ṣe wá àṣìjọ mi kódà atẹ́gùn tó lè fẹ́ sí díẹ̀ ẹ sọ fi tún wá ṣe ṣe. kí ẹ máa sọdẹ àwọn èèyàn káàkiri àtajassus ká máa sọdẹ àwọn èèyàn káàkiri kò sẹ́nì kankan nínú wa tí ò níbi tó kù sí kò dẹ̀ sẹ́nì kankan tó fẹ́ ká máa sọdẹ wa kiri ká máa trap fúnra rọ mùsùlùmí gbọ́dọ̀ dẹ trap fún mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ a gbọ́dọ̀ dẹ trap fún wa so a ní bùkátà sí ká máa sọ́ra wa kiri nítorí wọ́n fi hàn nínú àlámọ̀ mùsùlùmí láti dájọ́ a gbọ́dọ̀ máa rí the minutes sí tó hàn pé tó sọ yẹn tó fẹ́ sọ tó fẹ́ sọ mọ́mọ́bí tó ń lọ tó ń lọ tó fẹ́ ṣe lélẹ̀ náà kó bí zọ́wọ́ àhẹ́ tó bá hàn láti mọ̀ dájọ́ àwọn ọmọ fi tó hàn torígbólúwáwá jalla subhanahu wa ta'ala olómọ sàrá èrò olómọ àwọn nǹkan tó pamọ́ فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين afọ ni tep siili a na-atọwa ati ụlọ ọha ati ụlọọsọ wà zaro nima a si eyago fese fa'ita wa layi tụn anita ati teba fiọ na maa le tọma ni osito lohan si tanabi to lo si fa'ala mu hanna maala rosu ni iraniba la gulimobi lo maoyi pe ịlọ pe in to kanabi wa o na niko jise wa jazahukum alayna so àníbi ọkàn jíṣẹ́ àwọn afọ́gbà jíṣẹ́ hmm, àwọn aláṣọ yín lẹ́sàn lẹ́yìn ilé àyà tó tẹ̀lé afọ́ni tafsir wọ́n ní rawal Bukhari wa Muslim wọ́n ní Imam Bukhari àti Imam Muslim wọ́n gbà á wá anahu bada nuzuri tahrimil khamri pé lẹ́yìn ìgbà tó lọ́wọ́ wa jalla subhanahu wa ta'ala tó sọ àyà kalẹ̀ pé ẹ má mutí mọ́ yín mùsùlùmí ìkànnà àwọn èèyàn sọ yí pé kútìlà ní fúlàn wa kútìlà fúlàn pé a ọ̀pá lágbájá àti wàhíyà fi butunihim ṣùgbọ́n tó fi máa pa ọtí ń ẹ̀ ọ̀pá tọ́títọ́tí nù ni mùsùlùmí sì ni fanazala ìdí ẹ̀ nìyẹn táyà tá a ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين والله يحب المحسنين olùwàwá ní pé láìsàn ara ńlẹ́dín náà àhámọ̀nù àwọn tí kò dí ìdé tí gbọ́ wọn wípé nígbà yẹn wípé ọtí mímu ó ti dì wọ̀ tọ́wọ́ kú lẹ́ni tí wọ́n mutí àti wọn ò mọ̀ láìsàn ara ńlẹ́dín náà àhámọ̀nù kò sí láì sí fáwọn olùgbàgbọ́ òdodo tọrọ wọn bá rí báyẹn wọ́n amílù sọ ni ha tó sì ti ṣe olóore wọ́n kí wọ́n ń gbàgbọ́ wọ́n yọ zakati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọn ò mọ̀ pé ọtí ń ti dè wọ̀ àwọn wa mu ọtí lẹ́ni tó kú kò sí láì fi lé wọn lórí fi máa tọ́ ìmú níbi tí wọ́n ṣe yẹn níbi tán tọ́wò tán jẹ yẹn ìdààmú takọ̀wò nígbà tí wọ́n bá jẹ́ni tó ń payọ̀ ọlọ́run ọba níbi àwọn nǹkan míì ṣùgbọ́n tó ń pè ìyẹn òun hàn sí wọn ni wọ́n á mọ̀ nu tọ́sí gbọ́ ọba gbọ́ wà ámìnú sọ ní ha tọ́sí ń ṣiṣẹ́ olóore fún ọmọ takọ tọ́tún lékún payọ́ ọlọ́wọ́ ọba wọn wà ámọ̀nù tọ́tún tún ọlọ́wọ́ ọba gbàgbọ́ dáadáa fún ọmọ takọ tọ́tún lékún ìpayọ́ ọlọ́wọ́ ọba wọn wà ásánú tọ́sí ń ṣiṣẹ́ olóore kò sí láyè sí fún àwọn mùsùlùmí yẹn torí pé wallahu yuhibbul muhsinin wallahu yuhibbul muhsinin afori tafsir wọ́n ní laysa ala alladhina amanu wa amilu salihati junahun fima ta'imu ay fima sharibu wa akalu minal khamri wal maisir pé kò sọ́dá yìí fi fún àwọn mùsùlùmí yẹn níbi ọtí tí wọ́n mu àbí níbi tẹ́tẹ́ tí wọ́n ta nígbà tí wọn ò mọ̀ pé ó ti dè wọ̀ kọ́bùlà tààrí nípa tó yẹ pé a mọ̀ wọ́n lẹ́ni tó jẹ́ pé tó bá ṣe wípé ìdájọ́ yẹn dé ti gbọ́ wọn ni wọ́n á yàgò fún wa amanu aminu sọ́ọ̀lì àtúnṣe ọmọ tẹ́kọ̀ọ́ wa amanu tọ́tún wá lékún nígbàgbọ́ tọ́ lékún ṣe olóore tọ́ lékún gbàgbọ́ nípa ayé ọlọ́run ọba tọ́tún gba ọlọ́run ọba gbọ́ asibatu alatakọ wal iman tí wọ́n dúró ṣinṣin lórí ìpayọ̀ ọlọ́run ọba àti ìgbàgbọ́ nú ẹ̀ sọmọ tẹkọọ ahsanu làámà tọ́tún wá ṣiṣẹ́ olóore lẹ́yìn ìgbàgbọ́ lẹ́yìn ìgbà yẹn wallahu yuhibbul muhsinin allahu yuhibbul muhsinin bimana anahu isabitu olùwàdẹ́dà yóò fi yóò kún àwọn yẹn lọ́wọ́ ìsìbùhùn yóò sì san wọ́n lẹ́san tó bá dijọ́ gbìdà kìámà yóò sì ṣàforíjì fún wọn lórí àwọn àṣìṣe tí wọ́n bá ṣe áyà ó mẹ́nu àwọn sàábé lẹ́yìn ìwọ́ ọ̀rẹ́ táwọn náà sì gbọ́ sọ̀rọ̀ yìí pé ta bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ tàdé ń páyà ọlọ́run ọba láwọn àyè míì a lè mutí àwọn là ṣùgbọ́n lórí yẹn sọ àyà ṣètùmọ̀ àyà ṣètùmọ̀ wọ́n sì láti wá tú àyà yẹn fáwọn sàábé yẹn wọ́n sì sọ̀wọ́ ilẹ̀ pé àwọn ọmọ ní àwọn sì í tú ni àáfà máa ń mú ọ̀rọ̀ yẹn wá láti ṣàlàyé pé kò sí tí ò lè sí kòránì tú ṣùgbọ́n tí yẹn bá sì í tú olúwẹ̀dẹ́dà ti fún wa láwọn tó tún máa tú padà kò sí yẹn bá wo zọ́hírò àyà yẹn èyàn lè sì gbóyè alùgbóyè pẹ̀lú àyà yẹn sọ fún wa pé wọn ò jẹ̀bi anything ẹ lè jẹ tẹ bá fi bọ́ lọ́wọ́ tẹ fi ń parí ọlọ́wọ́ anything ẹ lè jẹ irọ́ anything kọ́ lè jẹ o anything kọ́ gbogbo ejò kọ́ ni jíjẹ mùsùlùmí o irọ́ o tó bá kàtẹ́ bẹ ní ejò tí mùsùlùmí lè jẹ torí mi ò ejò tí mùsùlùmí lè jẹ o ó ti yé so bí àárín ẹ̀ ṣe rí nìyẹn.

n tí ó máa ṣẹlẹ̀ sáwọn olùgbàgbọ́ òdodo nígbà tá a bá ṣẹ̀ṣẹ̀ hajj lọ́wọ́ tá a bá lọ fún hajj nígbà tí maka wà ní erékùsù tí maka jẹ́ desert tó jẹ́ pé lẹ́yìn masjid haram àtàwọn ilé táwọn èèyàn ń gbé igbó ló kù desert ló kù tó dẹ̀ kún fún oríṣiríṣi àwọn ẹran gbó. olùwàwọ̀ ni ayọ̀ lẹ́dínlá àmọ́nú àpè ẹ̀yin olùgbàgbọ́ òdodo láyábẹ́lúwà nákùmọ̀ ńlọ òbíṣẹ́ ìmìnà sọ́ìdì olúwa yóò dẹ̀yìn wò pẹ̀lú àwọn ẹran gbó kan àwọn ẹran gbó àwọn ẹranko gbó bíi gàlà bíi ẹtu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tẹ́ bá ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ àbí umra tó sì jẹ́ wípé èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ pẹran. ẹ gbọ́dọ̀ ṣọdẹ harami hajj tàbí harami umra ẹ gbọ́dọ̀ pẹran ẹ gbọ́dọ̀ ṣọdẹ sùgbọ́n wẹ̀rẹ́ dà jẹ́ Allah subhanahu ó ti wá fi inspiration sáwọn ẹranko gbóngbà yẹn harami ẹran yẹn jáde sáwọn alálàájì ẹ mọ̀ rí ó sì pa mí ìdánwò ni látọ̀dọ̀ ọlọ́run ọba ó lọ ní òun fi dán yín wò ó ní láyé abẹ́lú wa nàkún mú lọ àlèyé kùtàbírakùn Allahu bi shay'in yursiluhu lakum ọlọ́run ráwọn ẹran kan sí yín nígbà tí wọ́n ti hajj lọ́wọ́ nínú sẹ́ẹ̀dì tanaluhu àyè àṣìrọ́ọ̀rì minhu àwọn ẹran kéékèèké pé ó ṣe sáré múnú ẹ̀ àìdí kò ọwọ́ yín gán lè kí ni ọwọ́ yín lè kàn lè wari ma hukum kódà àtàwọn tó jẹ́ àgbàlagbà nù yín tán bá lé wọn lè bá wọn ni wọ́n náà záàlì kabil Hudaybiya wọn ní yẹn nígbà táwọn sọ ti gbé harami ọhún muhrimun tó ti wá sọ hiram tó ti gbé àníyàn àti àti ní àníyàn hajj àbí umra bàkánà tó lè wáṣ wà tọ́ì takushahu fi àwọn gbogbo ẹ̀ sí bò wọn àwọn oríṣiríṣi wọn ló wá mo fi dán yín wò ni ó ní mo fi dán yín wò ni <coughs> ó ti lè yá ara mọ̀ lọ mayẹ̀yà kan fòho belọ́gọ́ ibè ọlọ́run fẹ́ fi mọ talẹ́ni tí ó mọ páyọ̀ ọlọ́run ọba belọ́gọ́ ibè nígbà táwọn èèyàn ò bá sí ń bẹ̀ ìpáyọ̀ ọlọ́run ọba gangan nìyẹn ọlọ́run ọba dùn ún páyà nígbà tá a bá pọ̀ tá a bá ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àmọ́ ọlọ́run ọba páyà sọ tó bá kà wá nìkan sáárẹ ọlọ́run ọba páyà ibi tí fẹ́ wà gangan nìyẹn ni ya'lamu Allahu man yakhafuhu bil-ghaybi ló fi jẹ́ pé olùpáyà gangan lẹni tó jẹ́ pé àti gbangba rẹ̀ àti kọ̀kọ̀ rẹ̀ mutasawiyan ó ṣe dọ́gba dọ́gba bó ṣe ń páyà ọlọ́run ọba ní gbangba yẹn bẹ́ẹ̀ náà ló ṣe ń páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ fahadà tẹ̀kì ẹ̀yẹ gangan ni tẹ̀kì olùpáyọ ọlọ́run ọba abilúwa wa kó ṣe wá nínú wa ó ní níyà alámọ́lọ́ fún ọyà kọ́ọ̀fù òbí lọ́gọ́ ibẹ̀ ayé nígbà tí ẹnìkan kò rí ọlọ́run fẹ́ mọ talẹ̀ ẹni tí ó páyọ oníkọ̀kọ̀ fọyọ́jì tẹ́ni bá ṣàì pé ẹran tó yọ sí yẹn ló nìkan tẹ́pẹ́ tó bá bá du lọ́rùn kò sẹ́ni tí kọlu ọgbà ọlọ́run ọba wani fama ni ita da ba da za ni kafa da huhu a zaabu na ni olaniyan to ba sase ju to ba kọja la lẹyìn ìgbà ta ti sọ yí pé ẹ gbọdọ sọdẹ nígbà tẹ bá ti gbé harami fọlọhù na ni tẹnìyẹn ni ìyẹ lẹta eléru lọdọ olúwa wa ọwọ ni yẹn ayọ lẹdí náà manú. olùwàwá ní ẹ̀yìn olùwàgbọ́ òdodo la takòtò lò sọ yìí dàwa antum hurum ẹ gbọ́dọ̀ ṣọdẹ nígbà tẹ́ bá ti gbé haram àwọn àfa wọn nínú mabalaga tó ń bẹ alukur'an kò ní í pé sọ pé ọlọ́run máa rò pẹ̀lú àwọn ẹranko gbó nígbà bá ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ àbẹ́ ń ṣiṣẹ́ aya 95 five ni wọ́n ń gbé àṣẹ wá pé ẹ nígbà tí ẹ bá ti gbé haram wọn ni ìyẹn jẹ́ àpẹẹrẹ uslubu balagi tá a mọ̀ sí atẹ̀kọ̀dẹ́mú ọ̀tàkì ọlọ́run sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wá lè má ti clear dáadáa ọ̀rọ̀ tó ń bọ̀ lẹ́yìn wọ́n jẹ́ kó wá clear sí náà ń pè ní oni ya ayyuhal ladina amanu la taqtulu sayda wa antum hurum Ọlọ́run ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ bá ti gbé harami nígbà bá ti gbé àníyàn pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ hajj tàbí ẹ fẹ́ bẹ̀rẹ̀ láti court bá ti gbé harami tẹ́ ti láníyàn tẹ́ ti ṣe ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj bilha láìsẹ̀ bilha ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ pé ẹ fẹ́ ṣiṣẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ hajj ẹ gbọ́dọ̀ pẹ̀ràn kódà n ò gbọ́dọ̀ ṣọdẹ fún yín gbá ìjà wọn lọ àwọn aláàjì ń jẹ káwọn ìjà wọn ṣọdẹ sábà bá yín ṣọdẹ ẹ gbọ́dọ̀ jẹ́ àfọdẹ tẹ́nìkan bá ṣe tí òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj tí ò sì lánìyàn pé òun fẹ́ ṣọdẹ nítorí àwọn alálàájì ìyẹn ó lẹ́ran tẹ́lẹ̀ jẹ́ ọ̀dẹ̀ tẹ́nìkan bá ṣe lóun nìkan tí òkàn tẹ̀ láti ẹgbẹ́ òfin sọ́nà alálàájì ẹ lè jẹ́ mẹ́yẹn ṣùgbọ́n kẹ́ ẹ sọdẹ fúnra yín tàbí kí ká sọdẹ fún yín tàbí kó jẹ́ pé ìgbà tẹ́nìkan ní ẹran bọ̀ ẹ̀yin lọ́dọ̀ pé ẹran wà kọ́nà mẹ́yẹn kọ́nà mẹ́yẹn kẹ́ ẹ júwe ibi tẹ́ran yẹn wà ẹ̀ dáràn. látàkùtù ló sọ ìdà wà á tún hóoró ó ní sọdẹ nígbà tẹ́ bá ti gbé haram ó ní wàá máa kọ́tàlá omi kún múta amida fàjàzà omi ìsìlùmọ́ kọ́tàlá mina náà ó ní tó bá màámà sọdẹ nínú yín owó sunsun lẹ́ni tí ó sọdẹ tó pẹran lásìkò tó ti gbé harami ó ní fàjàzà omi ìsìlùmọ́ kọ́tàlá mina náà ní tó máa jẹ́ kàfàrà tó fi máa tánra tó ṣe yẹn òní yí pé yóò wá dèédé irú ẹran tó pa yẹn òní yóò pa dípò rẹ̀ nínú ẹranko lé tí ẹ bá pa tó bá sọdẹ ẹtu kí ló pa wúrẹ́ tó bá sọdẹ ìgalà kí ló pa àgbò àbágùntàn tó bá sọdẹ búfálò kí ló pa tó pa màálù ọmọ tó ṣe déédéé rẹ̀ nínú ẹranko lé òní ó pa dípò rẹ̀ tó ṣe déédéé rẹ̀ náà kò lé ni ó pa tó bá pa arábìtì ńkọ́ tó bá pa arábìtì eh, ewúro gbó ewúro ṣe déédéé lé ewúro lé náà yóò pa tó bá pa ẹyẹ yóò pa chicken àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ onífàjẹ́ zá omi sùnmọ́ kọ́tọ̀ ẹ̀lámínà náà ṣíbíhùhù fìlìkìlì kọ́tì wàfi kíró àti bìdọ́fà fàjẹsà omisiri so n tó ṣe déédéé ẹranko yẹn so jọ ní ẹ̀dá oní òpá nínú ẹranko lé oníyàkùn bí ìdáwà adìrin mi kún kì wọ́n sọ pé yóò kàn wò sòsò fún rẹ̀ pé jọra wọn jẹ́ ẹran pé irọ́ o àwọn mùsùlùmí méjì kan wọ́n bá jẹ́rìí pé iṣẹ́ tó parí ọ̀dà ẹran tó pa yìí ó ṣe déédéé ẹran báyìí ẹlẹ́rìí méjì ni mùsùlùmí wọ́n gbọ́dọ̀ bá jẹ́rìí ẹ̀ wọ́n gbé dájọ́ yẹn kalẹ̀ fún pé ẹran tó pa yẹn ó sì débi ẹranko ilé báyìí báyìí lọ pa. wọ́n ní zawa adìrẹ́mìkùn láhùnmá fitinatun ìwọ̀n yizan àwọn méjì wọn pé àwọn ni wọn bá gbé ìdájọ́ yẹn kalẹ̀. hakama ibn abbas wa umar wa ali radiyallahu anhum fi nàámà ti bí ní ẹnìkan tó pa yàgò fún wọ́n ní gbàtẹ́nì yẹn pàṣẹ kí ló wá ṣe déédéé tó fi dípò rẹ̀ ooo ẹni kó para kún mi ẹni kó tọ̀ sí kí ni o kó para kún mi sọ̀rọ̀ kún mi ló ṣe déédéé àgùfà. وابن عباس وابو عبيده في بقر الوحش وحماره ببقرة وابن عباس وني لا يمي ابن عباس àti abu ubaida nígbà tí ẹnìkan pa baqar alwashi yẹn ni yẹn ni màálù gbó bíi bíi zebra tàbí himaru ẹ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ hàn pé kó pa in place ẹ̀ nílé so yóò pa màálù ilé Ibn Umar náà tún gbéra ọjọ́ kalẹ̀ níbi zobi ìyẹn ní ìgalà the shat pé kó pa kó pa kó pa àgùntàn àbí ewúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníhàdìyà bá a ní kaaba ẹ̀rọ tá a bá pa yẹn yóò jẹ́ ẹranko kan tí a fi ṣètọrẹ àánú fáwọn aláìní wọ́n ní yábúlógún bí alharam fayarubahu fihi ìdí káàbà làwọn àgbè lọ láti lọ pa wọ́n fọ́sọ́dọ̀ kọ bí alamasakini yìí àwọn tó bá ṣiṣẹ́ àwọn aláìní ní ní hajj àwọn ni wọ́n á pin ẹran yẹn fún kọjẹ́ wọ́n ní wala yajuzu ayélujáfù haisu kánà wọ́n ní kò gbọ́dọ̀ pẹ́ran yẹn níbi tí ó ti wà tẹ́lẹ̀ wàdásùlùhù náà tán ní máa kọ́bù làhù so ìdí káábà ni ó ti lọ pẹran yẹn so àwọn bí wọ́n ṣe ṣe ní sàdébí ní sìn yẹn náà ṣe ọdẹ sọdẹ kankan wà tó ṣe ṣe mọ́ ní wallahu alam hmm? ọlọ́fà ìlàmù yakun ní sọ́ọ̀dì ní sùmìnà náàmú kàrẹ́ osfor alìjàrọ́d fa àléhì kìmọ́tò wọ́n ní tí ò bá rí ní tó ṣe déédéé ẹranko yẹn tó lè pa pípé yẹpa osfur ó pẹ yẹ olóńgó àbí jarod tàbí patata wọn ni yóò sanwó tó ṣe déédéé rẹ̀ yóò fi sọ sọdá kan fáwọn aláìní. wọn ní àwọn káfárọ̀ tó ń tọ́ àmùmọ̀sáàkì téèyàn ò bá lówó tí ó fi ra ẹran tí ó fi ra ẹran yẹn tí ó fi sì tẹ̀ra míì ní tọ́ àmùmọ̀sáàkì kó fáwọn aláìní lóúnjẹ ani min gani bi kutil balad in to se déédéé oúnjẹ ìlú yẹn mọ ìsáwì kí mọtàl jaza tó ṣe déédéé ẹranko tó ṣe gíní tó pa yẹn tó ṣe déédéé ẹranko tó pa yẹn. àwọn adòlóza ní kàfíyàmà àbí kó fi gbà àwẹ̀ ní tó ṣe déédéé ẹranko tó pa yẹn ó di mẹ́ta tó gbà àwẹ̀ dípò rẹ̀ wọ́n ní yasumuhu akuli yawman so déédéé mudu ọjọ́ kan mudu yóò fi sọjọ́ kan wà in wajadahu wajaba zalika alayhi mo tó bá rí owó tó lè fi ṣe kíni tó lè fi ra oúnjẹ fáwọn aláìní kó ra oúnjẹ àbí kó pa ẹran yẹn kó ra ẹran kó pa òun ló di ọ̀ràn yẹn fún. wọ́n ní ìyàbọ̀ kọ́wá bá la amúrì ìyẹn jẹ́ ìdíyàjẹ́ fún ẹni tó ṣe bẹ́ẹ̀ kó bàa lè tọ́ láàbí iṣẹ́ tó ṣe kó bàa lè tọ́ wò. afọlọ́wọ́ àmà sálàfù olúwa nígbà tí mò ń la òfin gbogbo ntẹ́ ti ṣe sẹ́yìn lásìkò jàhílíyà àgbàtẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ Islam afallahu amasalafa olúwa ti sàmójúkúrò fún yín nípa tó ti lọ min qatli níbi ìmọ̀ ìmọ̀ ìmọ̀ tẹ bá lọ hajj ṣáájú yẹn tó sọ pé ẹ gbọ́dọ̀ mọ́ wọ́n ni ní àádà nítorí wá ti ṣe léèwọ̀ yẹn ẹ̀ ń bá padà síbẹ̀ fàyà ń tẹ̀kì mú lọ́hùn mínú ọlọ́mọ fìyà jẹ́ ọlọ́hùn azizun ti kọ́ olùwàwá lè ọba tó lè lẹ́ni tó máa ń fìyà jẹni ní ní man asọ́hù ó lè lẹ́ni ẹni ọlọ́hùn azizun gọ́ọ̀lìbùn aláàmùrì ó lè lẹ́ni tí ó máa ń ṣe tó bá fẹ́ ṣe ìtọ́lúwa wa bá lọ́hùn ún ṣe yóò ṣe rúùtì kọ́mí mímọ̀ asahu ó sì lè lẹ́yìn tó máa ń fìyà jẹ ẹni tó bá yapa ẹ̀. wọ́n ní wà ó lè ṣèkọ́ bí kọ́tùlìhì mùtà amidan fi mọ̀ zakara fi mọ̀ zukira nínú zumi jaza alakata alagọ́lat wà ní sian wà nkanala ìsọ̀rọ̀ fi hà. wọ́n ní olúwa wa sọ yìí pé ẹni tó bá máa máa pa ẹran ni wọ́n ní tí wọ́n ti bẹ́ẹ̀ náà ẹ àbó ṣe mistake pa àbó gbàgbé pẹran ó pàgbé sọdẹ wọn ní ó dáa pọ̀ náà kóńtọ̀ náà ń ṣe àwọn àtànà tá a sọ yẹn wọn kánà la ìsìnmọ̀ sí à fúkàtà ìjẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀ ó ṣèṣì pa ni ó gbàgbé ni hmm? ó ṣèṣì sọdẹ àbó fẹ́ ó fẹ́ ju kankan ó kàn sí dédé ẹran kan ní ìyẹn bá kú wọn ló dáa kó náà ṣe tànà fúkàtà ìjẹ́ pé òun tọ̀hún kò lẹ́sẹ̀ lọ́rùn. Allahu ta'ala àlà lẹ́yìn eléyìí lọ wá tẹ̀síwájú ó ní òhìn lálàkùnmù sọ ìdòlẹ̀ bá ríwàtọ̀ àmùhù mata àlàkùn wà ní sàyárọ̀ wàhórí ma àlẹ́kùn sọ ìdòní bá rí ma dùmù tó mú hórúmá wàtàkùnlọ́ àlẹ́dí ilẹ̀ ìhì tó ṣàrùn olùwà ní ohìlà alákùnmọ́ sọ ìdọ́lẹ́ báàrì ṣùgbọ́n àwọn ẹranko inú odò a ṣe wọ́n lẹ́tọ̀ fún yín ẹranko inú òkun inú odò a ṣe gbogbo wọn lẹ́tọ̀ fún yín wọ́n tọ́ àmùhù mọ́tà àlẹ́kùn àwọn ẹranko tẹ́ ẹ bá rí nínú odò ó máa jẹ́ nǹkan ìgbádùn fún yín wálé ṣàyíyára a sì ṣe àwọn búdò ní n tó jẹ́ pé ẹ lè máa mọ àwọn àwọn ọkọ̀ ojú omi ńláńláńlá tẹ́wàá parí ẹ̀ sórí ẹ̀ tí ó sì máa lọ ṣàyàrọ̀ yóò sì máa lọ ìdí tó fi ń pe ṣàyàrọ̀ ní ṣàyàrọ̀ nìyẹn pé tó ń lọ ọkọ̀ ojú omi gangan ni ṣàyàrọ̀ nígbà tá a bá parí ẹ̀ sórí omi. ó ní wa hóòdì máa ní kó sọ é dóní ma rírì máa dùn tó ń hóró má ṣùgbọ́n a ṣe ìmọ̀ sọdẹ àwọn ẹranko a ṣe wọ́n ní ìwọ̀ fún yín ma dùn tó ń hóró má ti harami واتقوا الله الذي إليه تحشرون ẹbẹ̀rù Allah èyí fẹ́ gbé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n gbé gbogbo yín dìde sí jọ́tẹ̀ bá máa dìde ẹ kà dìde lẹ́ni ti bára yín lọ́dọ̀ ọlọ́run ọba ni wọn gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ ni àbẹ́ ẹ̀ ṣiṣẹ́ hajj ẹ̀ ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ ni àbẹ́ ẹ̀ ṣiṣẹ́ hajj àṣelẹ́tọ̀ fún yín sọ́yédò ní báhárì ẹ lè sọdẹ àwọn ẹranko inú odò ẹ lè pẹja ẹ lè pa àrọ̀gìdìgbà ẹ lè pọ̀ ọ̀nì nínú odò bókè yẹ kó àwọn afá sọ yìí pé a lè jẹ ọ̀nì a lè jẹ crocodile bókè yẹ pé ẹranko inú odò ni wọ́n torí àwọn eyín burúkú tó fi mọ́ pààyàn yẹn wọn ni àlè jẹ́ kìyàsàn ní tí wọ́n fi wọn kíkọ́ táwọn bí kọ́ ká máa jẹ ẹranko abìjà tó ní àwọn eyín ọ̀gán tó lè fi pieces àwọn tó wọ́n fẹ́ pa ṣùgbọ́n àwọn ẹja tó kù gbogbo rẹ̀ ẹja tó kù kò bá àjókù ń nínú odò halali ni bí àrògidìgbà táwọn ṣe wéèlì bó bí omi ṣe máa ń gbé wá sí bèbè odò lẹ́yìn tó ti kú yẹn àní sọ pé kí pa á halal a lè mọ jẹ lọ. ó ní uhilla lakum saydul bahri antakuluhu pípẹ́ máa jẹja ní odò lọ gbogbo oríṣiríṣi ẹja tó wà ń ní odò àti tó flat àti tó gùn sọọrọsọ àti tó dàbí kìnìún gbogbo ẹ̀ ní kẹ́ ẹ máa jẹ wàhùn ọmọláyà iṣu ilà fìhì pé ẹranko inú odò náà ni ẹranko tó pé inú odò ló máa ń gbé kàsámàkì gẹ́gẹ́ bí ẹja ẹgbẹ́jọ kì í gbélé rárá ara náà sọpọ́ ní èsì halal tó gbé ọ̀nì ọ̀nì lè survive létí odò for for for ó sì lè ó sì lè lọ sínú kí ni o ó lè lọ sínú odò so méjèèjì ni létí odò báyìí ọ̀nì lè survive so a lè pe ọ̀nì a lè pe ní ẹranko odò so ó máa ń ná odò ó sì máa ń ná ni o ó máa ń omi so àwọn ẹja wọ́n níbi kìláàfì máa yà iṣu fíhì wà fìlè bárè kàṣùrùtọ́ọ̀n yàtọ̀ sí àwọn tó yẹ pé wọ́n lè àwọn ẹranko tí wọ́n máa ń gbé ní odò wọ́n sì máa ń gbókè odò bí sùrùtọ́ọ̀n ibi ẹni bí sùrùtọ́ọ̀n níbi ìjàpá ìjàpá odò yẹn àwọn ìjàpá odò kan sọ pé àwọn náà máa ń gbé ti odò wọ́n lè wọ́n lè máa líìlì ti odò tó bá dẹ̀ yá wọ́n sì kí ni wọ́n ní odò lọ àwọn yẹn ọ̀rọ̀ pọ̀ lórí pé ṣé halal ni wọ́n àbí wọn kì í ṣàlàyé. ó ní wàá tọ́ àmù hó àyèmá yakubi fòhò mẹ́ta a gbogbo tó bá kú sínú odò ìtumọ̀ ayà yẹn níbẹ̀ nìyẹn ọ̀tọ̀ àmùhù mọ́tà àńlákùm gbogbo tó bá kú sínú odò pátápátá halani ni fún yín nǹkan àgbádùn ni wọ́n a làkún àìtàkùnúhù pé kẹ̀ẹ́jẹ́ wàlẹ̀ sàyàrọ̀ bẹ́ẹ̀ náà ni àṣì omi a ni musafirin ni musafirin na minkum yatazawadunahu asomi ní ihun tí àwọn tó bá fẹ́ ṣe ìrìnàjò nínú yín tán lè fi ṣe ìrìnàjò alatuma míì táyà yẹn ni ni pé àwọn òróró àwọn òróró inú ẹja àwọn àwọn ọkọ̀ ojú omi kan wà tá máa ń lò ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ míì ni wípé àwọn ẹja tá a bá pa lódò a lè kí wọ́n ṣe nǹkan pèsè jíjẹ fún ìrìnàjò orí odò wa ìtumọ̀ kẹta ni pé omi gangan fúnra ẹ̀ ibi tọ́kọ̀ ojú omi tó ti lè máa lọ ní ọlọ́ọ̀tẹ́lá àdàm. sọ àwa ṣe fún yín gbogbo ẹranko orí ilẹ̀ wọ́n wà máa yẹ ìṣù sí antasiduhu náà àwọn ẹranko orí ilẹ̀ làwọn a ṣe àwọn léèwọ̀ fún yín má dùn tó ń hóró nígbà tí ẹ bá ṣiṣẹ́ haram iṣẹ́ hajj lọ́wọ́ ajẹ́ yí pé tẹ́ ẹ bá ṣiṣẹ́ hajj àbí umra lọ́wọ́ fún halalu wọn ni fàlọ́ sọ́dọ̀hù halalu ìnáfsìhì wọn ni téèyàn bá sọdẹ lẹ́ni tí ò sínú sí hajj lọ́wọ́ ọ́n babas kó mọ̀ sígi ni kó mọ̀ jẹ́nà lọ́ntì wọn ni fàlọ́ kama bayanatu sunnah so tẹ́nìkan bá sọdẹ fún ẹ bọ̀tẹ́ tó sọdẹ fún alára rẹ yẹn kò sí nínú ṣe hajj ẹni tó ṣiṣẹ́ hajj lè jẹnu ẹran yẹn tí ìbá ṣe pé lórí wọn bá tí wọn bá ti ṣe fẹ́ tó ṣe hajj lọ́wọ́ fi qawlihi sallallahu alayhi wa sallam tó bá nàbí sọ sallallahu alayhi wa sallam sọ́yìn ló bá rí halalu lakum ó ní ìsọdẹ ẹranko orí ilẹ̀ halali fún yín malam tẹ̀sídúhù aw yusuda lakum lódùn wọn gbà tí ẹ bá sọdẹ rẹ ẹ̀yin tẹ̀ ń ṣe hajj ni o àbí tí wọn ò bá sọdẹ rẹ fún yín halali náà ni fún ẹ̀yin tẹ̀ ń ṣe hajj kẹ́ ẹ jẹun korí ilẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ sọdẹ rẹ fúnra yín àbí kọ́ sọdẹ rẹ fún yín wọn lọ ráwà bò ráwà sábò sunan àwọn afọwọ́ ní sunan àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn ni wọ́n gbà wá. olùwàwá ni wàá takú lọ́ àlẹ́bí ilẹ̀ yìí tó ṣàrò tó bá ọ̀dọ́ rẹ̀ ni wọ́n gbé gbogbo yín dìde sí ìjọ tí kò wá wá dìde lálùkì yáàmà ọ̀dọ̀ ọlọ́run ọba là ń lọ lẹ́ni tí ó fẹ́ lọ sí ìṣirò ṣẹ́ abúlé wa kó ṣàánú wa. lẹ́yìn eléyìí wọ́n wá ní jẹ́ àlàlọ́ òní ká bá tani bá yìí tani hàrọ́ kìyà amáli náà sì wàṣà rọ̀ ní hàrọ́ mọ̀wálẹ̀ hádìyà wàlẹ̀ kọ́lá ìdẹ̀. ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم قبل ما igi kàábà tóbi mọ rí bákan lára pé kí ló dé tàbí ní sọdẹ ayé ọ̀wọ̀ ó ní ayé kàábà olúwa ẹdẹdà ó fẹ́ kẹ́ ẹ pọ́n kàábà lé pé ilé Ọlọ́run ọba ilé alálùbáríkà ni wọ́n ní inna awwala baytin wudi'a linnasi lalladhi bibakkata mubarakan ó ní ilé alákọ̀ọ́kọ́ tá a gbé kalẹ̀ fáwọn ọmọnìyàn ká fi máa sin Allah òun tó ń bẹ ní bákà yẹn tó ń bẹ ní yẹn ilé yẹn the first house of worship on so ilé ni ilé ọlọ́run ọba ni kìí ọlọ́run ọba ń ṣùgbọ́n ilé tọ́lọ́mọ bá ní pé ẹ̀kọ́ kẹfìmọ̀ jọ́sìn fún mi ni ní kàába ibi ìṣèjẹ́ mọ́sálásí táwọn náà ìta ń kírun náà ni kàába ṣe rí látọ̀kọ́ ọgbà pàtó yá ló di pé ok ẹ̀yin mùsùlùmí ẹ máa kọjú síbẹ̀ kírun so ààyè yìí ààyè bọ̀wọ̀ wọ́n fi ń pè ní almasjidul haram mọ́sálásí pé gbogbo nǹkan yẹn jẹ́ yàmàyàmọ́ta máa ń ṣe láyé ìwọ́ni níbẹ̀ àlìmọ́sílù haram gbogbo yẹmọ̀yẹta máa ń ṣe láàyè èèwọ̀ ni ká sọ̀rọ̀ ẹ̀yìn èèwọ̀ níbẹ̀ èèwọ̀ náà ni ká sọ̀rọ̀ ẹ̀yìn láàyè gbogbo ṣùgbọ́n bẹ̀ yẹn ibẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ tí yẹn bá dá bẹ̀ times times times ni bó ṣe pé ṣé olóore tí yẹn bá ṣe níbẹ̀ times times times ni alábi sallallahu alaihi wasallam ó ròyìn ọlá tó ń bẹ fún sọ̀láàtì tá a bá ṣe ní kàábà ìrún kàábà kan báyìí olójú ìrún a ti Mẹdínà ó jù lọ lọ́nà ìlọ́po ìlọ́po ìlọ́po ká máa sọ àwọn mọ́sálásí ayé tó kù lẹ́yìn Kaaba ẹni mọ́sálásí anábíwá Muhammad sallallahu alaihi wasallam Mẹdínà lẹ́yìn Mẹdínà ó tó kù ti Aqsa ti Jerusalem lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí mọ́sálásí kankan ní ayé yìí téyìn ó mẹ́tọ́ ní special reward kankan kò sí kankan àwọn mọ́sálásí kan náà bí tó ká tó ròyìn gbé má lọ sí Kùbá mọ́sálásí Kùbá láti Mẹdínà àwọn mọ́sálásí kankan kankan àwọn ẹ̀rí ti yẹn àwọn àwọn ẹ̀sán tó dẹ̀ ń bẹ fáwọn ẹ̀rú tá a bá kí làwọn mọ́sáàsì ti mẹ́ kò wà direct bíi ti Kaaba Madina àti Jerusalem gẹ́gẹ́ ká sọ wípé mọ́sáàsì wa lẹ́tí lé kírun tẹ́lẹ̀ gba aládájú láyé ìrọ̀ ní dídá ni. àbí àwọn lọ sí mọ́sáàsì báyìí ní Pakistan tí wọ́n lọ kírun mọ́sáàsì yẹn àwọn ènìyàn pọ̀ mẹ́ẹ̀ yóò gba aládá dídá ni ah mọ́sáàsì kan bẹ ní Kánò ah tí ìbáwọ̀ mọ́sáàsì yẹn tí yẹn bá fi ọlọ́run níbẹ̀ yẹn ah, gbígbàgbà ń bẹ níbẹ̀ tá a sọ fún ọ bẹ́ẹ̀ irọ́ ni. àfi pé gbogbo mọ́sálásí ilé ọlọ́run ọba ni wa anna li masajida lillahi fala tad'u ma'a Allahi ahada gbogbo mọ́sálásí ilé ọlọ́run ọba ni àfihàn gbogbo mọ́sálásí sì lélẹ̀ àwọn ni àyè tó dáa jù lórílẹ̀ anábì sallallahu alayhi wa sallam ní inna ahabbal biqa ila Allah masajiduha ibi tó lù wá nífẹ̀ẹ́ sí jù lọ lórílẹ̀ wọn náà làwọn mọ́sálásí àfàmọ́ general kìíní yẹn not specific pé mọ́sálásí wa o ah mọ́sálásí wa ló ṣe kíní kan jù kíní kan ló ṣe kíní ìrọ̀ o àgbọ̀dọ̀ bá débẹ̀ yẹn o. tọ́lá àwọn yẹn tó máa ń ṣe ìsìlí àmọ́sálásí lónìí mọ́sálásí wa ẹ̀ wá sọ́wọ́ sọ́wọ́ ẹ̀ rí nǹkan ẹ̀ ṣègbè lọ́wọ́ ìrọ̀ ẹ̀ bá débẹ̀ yẹn o ẹ̀rọ ọ̀sọ̀ọ̀sọ̀ àṣà ẹ̀sẹ̀ kìíní kan àtúmọ̀lá ṣíṣe dáadáa kẹ́mi àwọn èèyàn fà sí ṣùgbọ́n kò gbọ́dọ̀ débi pé dẹ́bà kírun mọ́sáàsì wa igó mọ̀ pé irun yín gan ládàá yín máa pọ̀ sí ni. alubalik yá wọlé afa sunna nisu sack <laughs> masha allah kọlọ gbóṣàánú sọlọ wọn fẹ́ sọ ipò tí kàába wà sọlọ táwọn náà bá lọ síbẹ̀ á lè pọ́nlé á lè mọ jírẹ̀gbẹ̀ ààyè yẹn ànímọ̀ ṣèrànù níbẹ̀ kàába yìí ṣe ààyè tàti máa ń ṣèrànù tàti máa pariwo tàti máa ń sọ̀sọ́kúsọ lẹ́nu oníjà àlàlọ́ òlè ká bá tẹ̀lé haram olúwa kàába yẹn. ó ṣe é ní ilé abiyi ìyẹn ló dùn abraha ọba ilẹ̀ aṣojú ọba abasha ní ilẹ̀ yemen lọ́jọ́ kínní àná ó dùn ún nígbàgbọ́lódé táwọn èèyàn fi ń lọ kàábà yẹn sá kódà ṣáájú kálọ̀bí wa muhammadu tó sọ kaaba di ibi tó ti ń sọ náà ọba nìkan só tó pàwọn ará mọ́kà náà wọ́n mọ̀ pé ayé ọwọ́ ni. ọ bá a ni wọ́n fi gbọ́ nínú ìtàn wọ́n fi rinlẹ̀ pé ànábì kan tó ń jẹ́ Ibrahim òun ó dispute yẹ so hajj sì ti ń bẹ látàyé ànábì Ibrahim ó ní hajj ti wà Allah so wọ́n sọ hajj yẹn wọ́n sọ di hajj ẹlẹ́bọ nígbà tí ọ̀rọ̀ wọ ilẹ̀ lárúbáwá ó di pé wọ́n ń ah! ẹ̀sìn wọn sì sáńbẹ̀ iṣẹ́ tọ́lọ́ ń gbé fún anábì Muhammad ní sallallahu alaihi wasallam pé kó wá kí ẹ gbogbo òòṣà tó ń bẹ ní Kaaba pátápátá kó ku ìjọsìn fún ọlọ́wọ́ bá ọ̀kan ṣoṣo lásán. so hajj táwọn yẹn máa ń sin lásìkò ìjà ilé yẹn inú wa ń bí abraha gọ́vùnà yemen christian ni inú wa ń bí pé ó sì fi káwọn yẹn máa ń lọ kábà yẹn ń lọ kábà pé òun ó sì gbé àwọn ọmọ ogun kan dìde àwọn ò lọ wó kàába yẹn sábà tó wá wó kàába yẹn àwọn wà kọ́ ṣọ́ọ̀ṣì lákàgbẹ̀gẹ̀jì sí yemen pé gbogbo nígbà fẹ́ ṣe hajj ẹ má lọ mọ́kàmọ́ yemen kẹ́ máa wá wá gbé irin ńlá kan wọ́n gbé dání pé ọ̀nà àwọn òfin wó kàába yẹn bíi búdòzà báwọn israẹli wọ́n sì ti búdòzà wọlé àwọn mùsùlùmí gaza lónìí ṣùgbọ́n olúwẹ̀dẹ́dàá ó yẹpẹrẹ wọn ní alamutaro kẹfà fa alárọ́bù kábí asábìlì fi oníṣòrí bọ́lọ̀ ọba àdẹ́sí ṣe pẹ̀lú àwọn ìjọ ilérin alamutaro kẹfà fa alárọ́bù kábí asábìlì fi alamuyẹjẹ alkaida hun fi tẹ̀bílẹ̀ ète wọn tí wọ́n ní lórí kàábà yẹn òòrí bá a ṣe sọ́dẹ̀ tẹ́yìn bá a ṣe sọ́dẹ̀ ọ̀lẹ́ wọ́n wà rúsálà àléhìn tọ́ìrọ̀n àbàbíl ó ní àrán àwọn ẹyẹ sí wọn àwọn ẹyẹ wọn wá tìkẹ́tìkẹ́ àbàbíl tẹ̀rìmíhìn bíi hijaro tí mi sì jí táwọn ẹyẹ yẹn tí wọ́n ń lé oko máwọn ọmọ ogun abraha yẹn mi sì jí láti náà sì jí wọ́n ní fàjà aláhùn ká á fi máa kú ọlọ́run wá sọ àwọn ẹyẹ sọ àwọn yẹn wá sọ di bíi koríko sí kíni àwọn sọ di bíi koríko so Kaaba. kódà nígbà táwọn tán mójútó káàbá ń gbà náà tí wọn ò mọ lọ́kàn ṣoṣo ṣùgbọ́n mọ̀ pé ilé yẹn ilé ilé ilé yìí ni yóò ànábì kan ń bọ̀ tí ó padà wá gbógo rẹ̀ ga. oníjà alálọ́wò lè káàbà tàbá haram olúwa ṣe káàbà yẹn amụrụ dịịnị ha ji eleyi kpe anwụ ya nya nwụọ ma mụọ anyị ya anyị bi tụrụ ma ụfọdụ wụọ rịa lati waa sịn ọ lọwụnkọ gbọ ati ahụ atụlọ tiboro ayee nwa wa bi amụrụ dị arọ kelee kpe ndụwọ tighe wụọ bee kọk ịma abalị waa ada mi ata ọlụ dịla hụ kpe anyị ka gbọdọ kọlụ ọ. ọ̀júbẹ̀ samarọ́tù kúlì ṣe ilé gbogbo ran èso ni ó sì mọ ọwọ́ káàbà yóò wọ mọ́kà òbínú hmm. nìkan ló ń wù ní mọ́kà ṣùgbọ́n ẹ bá dé mọ́kà èso tẹ ẹ bá fẹ́ jẹ fresh mi olúwa ló bless ìlú yẹ fresh mango fresh all year round ẹ bá fẹ́ jẹ àgbàdo fresh ni oníjà alálọ́wò lè ká bàtàlẹ́bàá ìtàlẹ́ haram kìyàmà ní ọlọ́run ṣe ní ààyè fáwọn èèyàn láti wá máa ṣe jọ́sìn. ẹni wa ṣàárọ̀ lè haram bẹ́ẹ̀ náà lolúwa ló ṣe ṣe àwọn oṣù abiyì yẹn ló ṣe ṣe wọ́n ní àwọn àmì náà nínú ẹ̀sìn oṣù abiyì zulukọ́dà zulihijja muharram àti rojab olúwa ṣe wọ́n ní àmì fáwọn èèyàn pé inú àwọn oṣù yẹn ẹ̀ gbọ́dọ̀ bára yín jà ẹ gbọ́dọ̀ gbógun síra yín níbẹ̀ wàlàhádìyà wàlùkọ̀lá ìdà bẹ́ẹ̀ ni àlàhádìyà ẹran tá a máa ń pa nígbà bá ń ṣe hajj ọ̀nà àlàhádìyà olúwa ṣeun náà lé ní ní ní àmì ọ̀nà mọ́ yusuf lè bẹ́ẹ̀ ibi lè wà bákan ní ẹran tí a gbé wá tá a dà wá sí mọ́kà tá a fẹ́ fi ṣèjọsìn fólúwa wa onáńpẹ̀ ní alahadiu àmì làwọn náà olúwa ló gbé kalẹ̀ pé ẹ máa pẹran fún hajj onáà ló bí ẹran léyà wàlúkọlá ìdà àti kọlá ìdà kámi yàtọ̀ òun náà fi àná kìhì wàlúkọlá ìdà alámàtàn láhà máa tó dà fi fìlhajj ọlọ́lá àwọn ẹran tí wọ́n ti sàmì sí lọ́rùn. wọ́n fò kò so wọn lọ́rùn pé àwọn ẹran yìí ó afẹ́ ọba nínú hajj ni kẹ́ni kankan má fọwọ́ kàn olúwa ló ṣe é bẹ́ẹ̀ lọ́kàn fi tí wọ́n máa fi olúwa ṣe wọ́n bẹ́ẹ̀ kẹ́ ẹ bá a lè mọ̀ yí ọlọ́run ọba olè tó mọ gbogbo tó ń nù sánmà àti tó ń وأن الله بكل شيء عليم àtúgbólúwa wa ó nímọ̀ nípa gbogbo fa ìjà aláhùzálì kàrìjẹ́lì ìlmọ̀sọ́lì lákùn wàdáfẹ́lì mọ̀gọ́rì àǹkù kọ́bùrà kó ìhà wọ́n lọ́wọ́ sí àwọn òfin yẹn ó gbé kalẹ̀ bẹ́ẹ̀ kó ba lè jẹ́ nǹkan àǹfààní fún yín kó sì ba oni wa alamu oni ilamu anallah ashadidun iqab oni lo mo po lo ba le lẹ́ni tó ma fi aje ni bi ada ihi fáwọn lo adu fi aje àwọn ọ̀tá rẹ̀ ó le lẹ́ni tó lè fi aje wa ghafurur rahim kesi ọba ọba ni le auliya bihim tó ma ń onímọ̀ àlàrọ̀ sóòlè ìlàlìbàlá in tó kan òjíṣẹ́ wa oníkó jíṣẹ́ pé ó kan jíṣẹ́ fún yín wallahu ya'lamu ma tubduna wa ma taktumu ọlọ́run mọ gbogbo tẹ́ ń fi hàn nínú iṣẹ́ ó sì gbogbo tẹ́ ń fi pamọ́ òní ó sì san yín lẹ́san gbogbo tẹ́ bá ṣe níṣẹ́ oníkó la yastawil khabithu wat tayyibu sọ fún wọn wípé wọn ò jọra wọn. àwọn nǹkan èèwọ̀ àtàwọn nǹkan tó mọ́ halal àti haram ẹ má fi wọ́n wéra wọn halal lọ́lọ́wọ́n bá ń fẹ́ kò fẹ́ kẹ́ ẹ máa jẹ nǹkan èèwọ̀ wàlọ́ ajábà kàkà sọ́rọ́tù kọ̀bí skoda káwọn nǹkan èèwọ̀ yẹn kí pípọ̀ wọn kó jọ yín lójú kò tó nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọba kò bá jọ yín lójú kò bá àrẹwà lójú torí pé lónìí haram làwọn èèyàn máa ń pọ́n ní ní pattern ní ní design tó dáa haram ó pọn ẹ bá rí ẹ bá rí bíà ó lọ sínú ìgò tí ó fine ẹ pork ẹran wọn á pààkì haram sí ni ṣùgbọ́n kò tó nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n ti fàtàkó lọ ẹ gbogbo yín níbi kẹfì haram pípé لعلكم تفلحون واتقوا الله لعلكم تفلحون ẹbẹ̀rù Allah ẹ̀yin ọlọ́pọ̀lọ́ pípé kẹ́ bá a lè jẹ́ ẹni tí ó ṣoríire. ibi náà lamadu sí inshallah sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh